كما أمر الله سبحانه وتعالى في محكم تنزيله بذلك واعلموا أن تقوى الله سبحانه وتعالى هو الطريق الوحيد الموصل إلى رضوان الله سبحانه وتعالى عباد الله اعلموا أن التسليم والانقياد لأوامر الله سبحانه وتعالى من أهم شيء في حياة المسلم واعلموا أن أهل البدعة والضلال واهل الأهواء لم يقعوا فيما وقعوا فيه إلا بعدم تسليمهم للنصوص الشرعية ولعدم انقيادهم لأوامر الله سبحانه وتعالى لم يفهموا النصوص النصوص القرآن القرآنية والسنية كما فهمها أصحاب النبي صلى الله عليه وسلم فقدموا العقول على على النقول واتبعوا أهواءهم فما وافق أهواءهم من الآيات من المعاني حملوا الآيات القرآنية على ذلك وما خالف أهواءهم تركوا معنى ذلك وإن كان ذلك التفسير هو التفسير الصحيح من الصحابة رضوان الله عليهم عباد الله ومن تحدثنا الخطبة الماضية يعني في الخطبة الماضي حول بعض شبهات آل البدع في احتفال بقول النبي صلى الله عليه وسلم واعلموا أنهم لم يقعوا في هذه الشبهات إلا بعدم إلا بعد تركهم لانقياد لأوامر الله سبحانه وتعالى وبعد تركهم لتسليم للنصوص الشرعية لأنهم يعني على البدع الذين يحتجون بقول النبي صلى الله عليه وسلم يحتجون ببعض آيات القرآنية وببعض الأحاديث النبوية الصحيحة ولماذا يحتجون بهذه الآية ولم يحتج بهذه الآية الذين سبقوهم من الصحابة رضوان الله عليهم هذه الآيات وهذه الأحاديث الصحيحة قد نزلت في حياة الصحابة رضوان الله عليهم ولماذا لم يفهموا ما فهموا الآن من تلك الآيات ولماذا لم يفهموا ما فهموا من السنة سنة النبي صلى الله عليه وسلم الصحيحة فمثلا عباد الله هم يحتجون بقوله تعالى قل بذلك قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يدفعون قالوا هذه الآية دليل على جواز الاحتفال بالمولد النبوي لماذا؟ قالوا لأنهم يفرحون ببعثة النبي صلى الله عليه وسلم يفرحون بإرسال النبي صلى الله عليه وسلم رحمة للعالمين وهذا التفسير تفسير باطل لم يفسر هذه الآية بهذا التفسير القديم أحد من السلف من المفسرين حتى إذا نظرنا إلى تفسير الجلالين الذي هو آه، الجلال المحلي جلال الدين المحلي وجلال الدين السيوطي نرى أنهم قالوا قل بفضل الله أي بالإسلام ورحمته والقرآن هم فسروا الفضل في هذه الآية بماذا بالإسلام وفسروا الرحمة في هذه الآية بماذا بالقرآن وبذلك أي بالإسلام وبالقرآن فليقرأوا اقرأوا بأن الله سبحانه وتعالى اه، هداكم للإسلام اقرأوا بأن الله سبحانه وتعالى اه، أنزل عليكم القرآن ليكون هداية لكم هذا هو التفسير الصحيح لهذه الآية أما أهل الضلال اليوم أتوا بهذه الآية وقالوا بأن هذه الآية دليل على جواز الاحتفال بالموت النبوي وهناك آية أخرى قالوا لأن الله سبحانه وتعالى قال في القرآن ورفعنا لك ذكرا لأن الله سبحانه وتعالى قد رفع ذكر النبي صلى الله عليه وسلم وقالوا ومن رفعة ذكره صلى الله عليه وسلم أنه يعني يعتقدون بقول النبي صلى الله عليه وسلم في كل عام وهذه الآية قد فسرها النبي صلى الله عليه وسلم بنفسه وفسرها وفسرها الصحابة رضوان الله عليهم وفسرها المفسرون بغير هذا التفسير الباطل لأن النبي صلى الله عليه وسلم قد ورد عنه أن جبريل عليه السلام أتاه وفعله عن معنى ورفعنا لك ذكرك وقال والله أعلم وأخبره جبريل لأن معنى ذلك أنه لم يذكر لا يذكر اسم الله سبحانه وتعالى إلا وذكر اسم النبي صلى الله عليه وسلم مع ذكر الله مع ذكر الله سبحانه وتعالى ولذلك يذكر النبي صلى الله عليه وسلم في الخطب وفي التشهد وفي الصلاة وفي غير ذلك من كل ما يتعلق بالأمور الدينية ومن أراد أن يدخل الإسلام اليوم لا بد أن يذكر اسم النبي صلى الله عليه وسلم وهذا من ربعة ذكر النبي صلى الله عليه وسلم وليس بعد ذلك الاحتفال أو الابتداء في الدين باسم رفعه ذكر النبي صلى الله عليه وسلم ومما ومما يعني يستدلون به على جواز الانتقال من قول النبي صلى الله عليه وسلم أنه ورد في الصحيح يعني في صحيح البخاري أن النبي صلى الله عليه وسلم عندما سئل عن سبب صيامه ليوم الاثنين قال ذلك اليوم الذي ولد فيه صلى الله عليه وسلم ولذلك كان صلى الله عليه وسلم يصوم في ذلك اليوم وهم يعني فهموا يعني فهما خطأ من هذا من هذا النص ومن أراد أن يتبع النبي صلى الله عليه وسلم في هذه السنة ماذا عليه؟ ما عليه إلا أن يصوم في كل أيام الاثنين وليس بأن يختص يوما من أيام السنة للاحتفال بقول النبي صلى الله عليه وسلم وهذا الحديث ليس دليلا لهم بل عليهم فيما زعموا وكذلك أيضا يقولون بأن بأن بني إسرائيل لما لما أتى النبي صلى الله عليه وسلم إلى المدينة وجدهم يصومون في يوم عاشوراء ولما سألهم النبي صلى الله عليه وسلم عن سبب ذلك قالوا ذلك اليوم هو اليوم الذي نجى الله سبحانه وتعالى فيه موسى عليه السلام وبني إسرائيل وهم يصومون ذلك اليوم شكرا لله سبحانه وتعالى وأولئك هم يريدون أن يحتجون بهذا الحديث قالوا إنهم أيضا يشكرون لله سبحانه وتعالى بالاحتفال بالقول النبوي وهناك أقوال أخرى وأقاويل كثيرة يقولون احتجاجا لبدعتهم آه، بالاحتفال بالقول النبوي صلى الله عليه وسلم وهم أيضا يقولون بأن ابن الحجر لأن ابن حجر العقلاني والإمام السيوطي قالوا بجواز ذلك وهذا ليس فيه دليل لأن ابن حجر والسيوطي هم بشر مثلنا يصيبون ويخطئون وقد يجتهدون في ظهور الدين وقد يصيبوا وقد يخطئون والذين هم أفضل من السيوطي وابن حجر من الصحابة رضوان الله عليهم وأصحاب القرون الثلاثة الأولى الفضلة قد أجمعوا على عدم جواز الاتفاق بقول النبي صلى الله عليه وسلم ولماذا نأتي اليوم ونحتاج بما قاله السيوطي وهذا دليل وأبني على ذلك أيها الجماعة بارك الله أتقرأهم أترجاك إخوانا يا رسول الله عليه وسلم عليكم كرا بارك الله عليكم وعنوه عليكم ويا جدتا عليكم الله الله أبنى أيها الجماعة بارك الله إذا كنت تقول بوكور فتفتا ọ̀rọ̀lọ́ ọ̀gájọ́lá ọ̀nà ìṣẹ́dá àwọn ìwájú gbogbo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀nà gbogbo lànà ìlànà mẹ́rin fún ọmọ àwọn àwọn ọ̀sán náà kà sí ẹ̀ma tẹ̀lé ní òfin sọ̀rọ̀ sí olùdókòwò ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ káwọn ọ̀rọ̀ yìí máa tó gbogbo àdáda rẹ̀ pátápátá àmì gbogbo sábà ti kéde àti pátápátá èyí pé ìwọ náà tẹ̀lé àwọn ní máa ń pè ọ̀wọ́ gbogbo nílẹ̀ ẹ̀rú ìjọba ọba àdìjọlá ẹ̀já páyọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ ká bẹ́ẹ̀ wù rẹ̀ òfin ká bẹ́ẹ̀ wù rẹ̀ nínú páyọ̀ ọlọ́run ọba àdìjọlá òun náà ní ká ju pájú tẹ́lẹ̀ fún ọlọ́run àdìjọlá ti àwọn ọ̀pá aláṣẹ káyọ̀ pàdé tẹ́lẹ̀ mọ́nà kágbàfà mọ́nà ọba àdìjọ́dá ibi àwọn ọ̀rọ̀ rẹ̀ nínú àdúrà kágbàfà fún àdìjọ́dá ọba wa lọ́wọ́ sọ̀dá ibi àwọn àwọn àdìjọ́dá ọba wa lọ́wọ́ sọ̀dá wa wa. ẹ̀yẹ́ ń sọ́wọ́ wa ẹni ká lọ lè mà wípé àwọn onídìdí àtẹ̀rí yẹn kò sí ọ̀nà tó mú wọn sọnù àtàwọn oníbẹ̀rẹ̀ inú kò sí tó mú wọn sọnù kóòlù ìgbàlá tẹ́lẹ̀ sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sẹ̀lá àyàfi nítorí pé wọn ò tún pàjù tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ọ̀bàdìyọ́lá wọn ò tún pàjù tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ àtẹ́lẹ̀ sọ̀rọ̀ àwọn ẹ̀rọ tí ọlọ́ọ̀bá àdìgbọ́lá bá sọ̀rọ̀ nínú àlùkùránì tí àdìgbò láwà ẹ̀rọ sọ́lá tó sọ̀ fún ọ̀rẹ́ fún wa àwọn tó ń jẹ́ onífẹ̀ẹ́nu àwọn tó ń jẹ́ alágàdá rẹ̀ nínú ẹ̀sìn wọ́n wàá pa ìtumọ̀ tọ́lọ́ọ̀bá àdìgbọ́lá tó kú tó sọ fún wa nínú àlùkùránì wọ́n fa sí wọ́n fa ìtumọ̀ tàbí sọ̀lá wa yọ̀ sọ̀lá tó fi tú àdìgbò náà fún wa wọ́n fa sí wọ́n wàá mú ìtumọ̀ ẹ̀sìn wa wọ́n wàá mú wa láti lọ́kọ̀ lára wọn látara eléyìí wọn wá bẹ wọn wá sọ olùkóòlójọ náà ní sọlá wa ní sọlá wọn tún wá sọ àwọn èèyàn olùkóòlójọ náà ní sọlá wa ní sọlá látara eléyìí ẹ jẹ́ ká ṣọ́ra tá a bá àyà kan nínú Al-Qur'an ẹ ká wọ pé bóòlù ṣe tún fún wa tí a bá rí wọn olùsúnà ní sọlá wa ní sọlá tá a bá rí bóòlù anábì ṣe tún fún wa ẹ wo bóòlù àwọn ṣe tún fún wa bóòlù àwọn tí wọn pẹ̀lú anábì sọlá wa kó lọ sí fún àyà fún wa eléyìí kí ló fà ó jẹ́ pé àwọn onídíjà lónìí ẹ máa ní wọ́n máa mú àyà wá láti máa lò hàn wọ́n máa mú àwọn ìlú wá láti máa nígbà láti sọ̀rọ̀ àwọn àlejò sẹ́ta látara pé kí látara pé kí tọ́jú ọ̀bí ànẹ́bí sọ̀rọ̀ àwọn àlejò sẹ́ta wọ́n lè wá ní bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ìsìlámù náà wà yóò máa wá jọ wá lórí pé ah, àwọn kan tí wọ́n sọ pé kò sí mẹ́tì táwọn kan sọ pé wà mẹ́tì tí wọ́n ti tún mú àyà wá fún wa nígbà àbí àdìdà ní ìṣòwò àwọn ọ̀sán láti náà kọ́ ní yòówó wá sí tàbí tẹ̀ ṣé àtàlẹ́ ìwé ìtàlẹ́ ìwé kò sí tó fà tó fà òun náà pé kíni àwọn táà ń sọ yìí ni ọjà mú àlòkù ní àlòkù wọ́n ti làákà ìwọ̀n síwájú àdìdà ní ìṣòwò àwọn ọ̀sán wọ́n ti làákà ìwọ̀n síwájú àlòkù èyí tó bá ṣe déédéé ìfẹ́ inú wọn òun náà ti bẹ̀rẹ̀ wọn ló ju àgbà lọ ìjọba ti kókò bá ìfẹ́ inú wọn mú tí ò bá ti bẹ lọ́kàn wọn mú wọ́n ti yí ìtumọ̀ àlùkò àti olùpadà eléyìí ó pọ̀ dáadáa láwùjọ wa yàtọ̀ sí ti mọ̀lẹ́dà ní sọ̀rọ̀ àwọn ọ̀sán láti fún wáyé ìkànnì àwọn yòówì ìkànnì ẹ̀yìn nínú lọ láwùjọ lónìí ìdí mùdí ìlú mọ́tà ìlọ́tún dálẹ̀ láwùjọ lónìí òun náà ti pé kíni òun náà ti pé ayọ̀ náà ọba ìjọba tó sọ pé in àkọ́jà olè ní ìjọba sáré lẹ́yìn nínú mọ́tò bá a bíbí ọkùnrin olùsọ ayé ìlà àtàtà iná wà hàn máa rẹ̀. ayọ̀ náà ọba ìjọba tọ́lọ́run ti ń sọ̀rọ̀ nípa anábì sọ̀rọ̀ àwọn àyọ̀sọ̀lá àti àbúbá rọ́bì ọ̀lá tọ́lọ̀ ọba àdìjọ láti bàtà àwọn méjèèjì wà nínú tọ́wà nínú àtìdánpọ̀pọ̀ rẹ̀ tọ́wà nínú òun nínú òun àpáta ìdílù mọ́ká ti dé lónìí ó ní ọdún ó ní Abubakar àtànẹ́bì kan ó lè tó bá sọ fún ibi Abubakar àtànẹ́bì ó ní ètò ìkù rí ó lè tó ìkù rí ti pin ẹ̀tọ́ wa sọ fún ilẹ̀ ẹ̀rọ kan wá ní tani tani náà ó ní orúkọ ẹni tó wà mẹ́kọ̀ọ́ láàrin sallallahu alaihi wasallam ó ní orúkọ rẹ̀ ó ní kírísítẹ́ẹ̀lì lẹ́tọ̀ ọlọ́mọ síríà ni olórúkọ rẹ̀ jẹ́ fẹ́lí ọ̀fúnọ́là olórúkọ rẹ̀ oníṣòwò bá nílẹ̀ ẹlọ gúgú ẹ̀ ó lè rí mẹ́rin ẹlọ wọnú gọ́gù ẹlọ tẹ̀fẹ́lì ọ̀nọ́là tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ó ní kéésà náà sọ̀rọ̀ àwọn àjọ sẹ́dá pẹ̀lú àwọn bàtà pẹ̀lú àwọn abẹ́ ó ní kírísítẹ́nì ni àwọn aráàlú rẹ̀ lè jáde nítorí pé ọlọ́mọ síríà ni àwọn aráàlú rẹ̀ wá lè jáde nítorí pé ẹ̀ńtà ẹ̀sìn kírísítẹ́nì káàkiri tọ́lọ̀ ọba àdìjọ lásán nínú àlùkò hàn tó jẹ́ pé àdìsọ̀ bá wà níbi tẹ́lá àti àdìsọ̀ bá wà tó rí bẹ̀ nínú àlùkò tẹ́lọ sọ yóò kúta ní àdínà àwọn àdìsí ibi àtàwọn bàtà kọ́lá kò sí kọ́lá mú ní bá lẹ̀ tó rẹ̀ bẹ̀rẹ̀ tó lónìí tẹ́ ẹ bá sọ nípa pé ilé àdìsọ̀ bá wà lọ́sọ̀lá ó mọ̀ pé ànábì àtàwọn bàtà rẹ̀ àwọn èèyàn ti gbẹ ìwájú ẹ̀ àwọn èèyàn gbẹ níwájú ẹ̀ láwọn èèyàn lálálálá láwọn onímọ̀ onímọ̀ àwọn bàláfúsà wọn bẹ wájú ẹ̀ àwọn jàkádìrà bẹ wájú ẹ̀ àwọn mọ̀mọ́sínú wọn bẹ wájú ẹ̀ fi sọ pé wọ́n ká ló ti fọwọ́ lẹ́ra wọ́n ti mọ̀ owó orí ẹ̀ tó ọ̀nà tó fáìnà ni pé nítorí kí ni nítorí pé àìsípa ìtẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba àdìgbọ́lá táwọn náà ọba nílà aká ìta tá a fi lè gbé wá lẹ́gbàá tó ọba àdìgbọ́lá ti sàlàyé wa lẹ́gbàá tó àdìgbọ́lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́wàá rí àwọn tí wọ́n ti àdádálẹ̀ mólídì ọjọ́ bí ànábì yìí àwọn náà wọ́n máa ní àwọn àyà lóṣìṣì tọmọ mú wá láti ṣe kíni láti ṣe nǹkan tí wọ́n ti láti ṣe lẹ́yìn nínú àwọn àyà tọmọ mú wá tó òun náà ní àyà tó wà nínú sọ́ọ̀tù yóò lò wọ́n á máa sọ pé ọlọ́ọ̀bà àdéjọ láyé wọ́n ti fọ́n sí láàrin wọ́n yọ àkàtì yìí fàdíláìka fàdílẹ́kọ̀ọ́ ọ̀hún kó àkáyé ó ti máa ń kàwé wọ́n ní ọlọ́ọ̀bà àdéjọ lápá bá àdéjọ sọ fún wa ẹ̀ tó máa yà yìí òun náà ti pé kúl bìfọ́sílá ilé àdéjọ sọ fún wa pé pẹ̀lú ọlá ọlọ́ọ̀bà àdéjọ láyé wọ́n lọ àmọ́tì yìí àti pẹ̀lú ìfẹ́ ọlọ́wọ́ bá àdìjọ́lá tàbílẹ̀ àdìjà nítorí ìfẹ́ méjèèjì fẹ́lẹ̀ ẹ̀fọ́ ọ̀gbẹ́ mọ́túnú ó wà láyé orí ìgbà ìgbà òru àtọ́lọ́ ọlọ́run yìí àti àánú rẹ̀ yìí àwọn méjèèjì ó lórí gbogbo tẹ́tẹ́ ìkójọ láyé lọ àwọn ìtàkì nígbà tí wọ́n á sọ tó máa hátà tẹ̀síìrì jàlá lẹ́yìn tẹ̀síìrì ọlọ́run tọ́lọ́run tó mẹ́rin onáyíkiri onáyí al-Islam wà rahmatuhu àánú ọlọ́run ti sọ mẹ́rin onáyíkiri onáyí al-Qur'an àbọ̀ àti nítorí al-Qur'an nítorí ẹ̀sìn Islam àti nítorí al-Qur'an tọ́lọ́ ọba àdéjọ lápọ̀ká lè fún wa eléyìí onáyíkiri tó ti mọ́ tó ń tẹ́tẹ́ ìdílé ọmọ tẹ́kì tẹ́ ẹ̀mọ̀ tó ń fọ́lọ́ mẹ́lẹ́ yìí ẹ̀mọ̀ tó ń torí ẹ̀ yá alhamdulillah ọlọ́run ọba àdéjọ lápọ̀ká mọ́nà tó ti Islam alhamdulillah ọlọ́run ọba àdéjọ lápọ̀ká ti nítorí àti wàá dùkọ̀ nìkan ló ń kó àwọn kàkà sí ẹ̀bà bẹ́ẹ̀ àwọn níbi àwọn ọmọ ayé wa ní pé ìtumọ̀ ìtàn pé wọ́n ti fàṣẹ ìlà ọ̀dọ̀ àwọn ti pẹ̀lú ọlọ́ọ̀lọ́ọ̀bà àríjọlá tó ti kéde tó rán àtẹ́bí tiwa tó gbé àtẹ́bí ṣe ọlọ́wà ni ẹ máa dúnú pé pé fọlọ́wà tó ti dáhùn ìṣòwò àwọn ìṣòwò àwọn ìṣòwò bóòlù àwọn tí a fẹ́ nínú ní wọn òun náà ṣe àtàwọn owó tó sọ́jà àti sọ̀rọ̀ àwọn àlùfẹ́lá táwọn wá ti kéde táwọn wá ti ayẹyẹ eléyìí fọ́pá àwọn ènìyàn ẹ̀rọ kù ẹ̀bá wá sílẹ̀ lọ́wọ́ wọn láti bàtà wọn sáré sọ̀rọ̀ àwọn àjọṣọ́lá tó báyé àdébí sọ̀rọ̀ àwọn àjọṣọ́lá tó lọ́wọ́ méje sínú ìròyìn òdúgbò náà tó méje àwọn sáré àdébí sáré sọ̀rọ̀ àwọn àjọṣọ́lá tí àdébí iṣẹ́ fún dàrẹ́ ètò ìpẹ́nu tí wọ́n náà ọ̀dọ́ tí wọ́n làwọn ti gbọ́ tí wọ́n òdúró sí ibi àdébí tí wọ́n òdúró sí ìgbésí àdébí tí wọ́n òdúró sí ìlànà sáré sọ̀rọ̀ àwọn àjọṣọ́lá ń pa èyí táwọn wá gba ọ̀nà mólídì ọ̀nà fáwọn fẹ́ sọjọ́ bí àdébí sọ̀rọ̀ àwọn àjọṣọ́lá kọ́wá lọ́nà àwọn ọmọ mi dunu èyí tí wọ́n wá gbọ́ àyà yé tí ò ìdílé ìmọ̀ ló pé àwọn oníbíyà ìfẹ́ inú òun náà ni wọ́n máa ń tẹ̀lé táwọn ìsinmi wọlé wa lẹ́nu ilé ní orin àbí wọ́n ti mú wa láwùjọ ni àwọn yóò máa wọ́n mi á ah, àwùjọ àwùjẹ́ àdúgbò ní ibi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyà náà wà ìbáyà kò ánà lọ́wọ́ wá nínú tó túnmọ̀ wọ́n lẹ́ yìí nínú àlùkàánì fún máa láti ṣe kìnnì láti jẹ́ ìgbé yéèké ẹ̀mà tó tó bí àti ìsọ̀bá àwọn ọ̀sẹ̀lá wọn ti tẹ̀lé mẹ́rin òun náà ni ayé àtọ́lọ́ọ̀bà àti ọ̀dá nínú tó tó fi sọ́ọ̀tù ṣáà ọlọ́ọ̀bà àti ọ̀dá ní wọ́n wà fún àná láti àdéhùn ìrẹ́ ànábì àwọn alágbé ìrántí rẹ̀ àwọn alábọ̀ gbé ìrántí rẹ̀ ga wọ́n ní ìrántí ànábì sọ̀rọ̀ àwọn àlọ́sọ̀lá ọlọ́ọ̀bà àdìsọ́lá ọba gbé gbé ìrántí rẹ̀ ga lára ìrántí rẹ̀ sọ́lọ́ọ̀bà àdìsọ́lá gbé ìjọra wọn òun náà ló fi láti ní bùkátà sí ká ṣe kíni ká máa ṣe ayẹyẹ ọjọ́ bí àtẹ ìrántí ànábì sọlọ́ọ̀bà àdìsọ́lá bá gbé dà yìí àwọn oníṣẹ́sí wọn sàlàyé fún òtí tí ó ti máa ṣe tàjáwù tí ó ti àtàrí yá sílẹ̀ àgbàbí yá sílẹ̀ lọ́jọ́ kan òtí tí ó ti kírun lọ́jọ́ kan òtí tí ó ti ṣe ìgbàkan tó jẹ́ kẹ́ẹ̀sì lọ́jọ́ kan tí ó ti dá pàdé ìṣọ̀rọ̀ àwọn olùsọ̀dá ara bọ́lá ọba àti ìjọba ti bá ti ní kó ti máa gbé ìrántí rẹ̀ ga gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò sí àtẹ́ ìjà kọlọ́ ọba àti ìjọba àbí àdìsánwà wọn àdìsánwà àdìsánwà sábà yìí ọdún ọba wọn gba àbí ìyẹn wa ìpè nígbà tí ìṣèlú wa bá ní ìṣòro àwọn ọdún sàlá ó ní kó o ní ọmọ ọba àdìsánwà ti bọ pé ìrántí rẹ̀ ga alájẹjẹ aláwọ àlá ó ní kó o ti bọ pé ìrántí rẹ̀ ga náà ni pé ọmọ òní dákọ̀ náà bá rí lọ́lá àyàfi kan já orúkọ rẹ̀ rú òun náà ló fà bí yóò bá wọlé ìsìlámù lórí yóò bá ti mùsùlùmí kò lè wọlé ìsìlámù pẹ̀lú orúkọ náà wà lórí láti àdìgbò fi wà jáde anna muhammad rasulullah eléyìí òun náà lọ sí ọlọ́ọ̀bá àdìjọ́lá tóbi bá àdìjọ́lá wà lórí sọ́lá pé ìrántí rẹ̀ wá ẹ̀dá kò sí wá ló sọra wọn níbi ọ̀rẹ́ lẹ́yìn àti pé káwá sọ pé abẹ́kọ́ra wa jọ abẹ́sí ayẹyẹ ọjọ́ tó ń yà lẹ́yìn sọ̀rọ̀ wa ló sọ̀rọ̀ àwọn kan sọ̀rọ̀ ọba àdìjọ́lá tí àdájọ́ lọ sọ àyàyíká rẹ̀ fún kàtà lẹ́yìn sọ̀rọ̀ wa ló sọ̀rọ̀ àmì láyé àwọn òkúrò àgbẹ̀ yìí bẹ́ẹ̀ nínú ẹ̀ kó o kọ́ yé bẹ́ẹ̀ pé ìbéèrè tí àti sọ̀rọ̀ àwọn àjọ sọ́lá gba òun náà ní táwọn wá tóbi òun náà ní táwọn kóra wájọ òun náà ní táwọn wá láti ọjọ́ bí àti lọ́jọ́ kan. gẹ́gẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n á kó nínú Qur'an tí wọ́n kó nínú Al-Qur'an wọ́n tún wá ń lọlé mú àwọn ìjà àpárá àdìsí tó ń tẹ àwọn tó lẹ́yìn láti máa àdìsí àdìsí sallallahu alaihi wasallam tó lálàáfíà lórí pé ọjọ́ bí àdìsí sallallahu alaihi wasallam ní ẹgbẹ́ kí ni àdìsí ń wá òun náà ní àdìsí tó ń lálàáfíà ní òun náà ní àdìsí nígbà tí wọ́n bí àdìsí sallallahu alaihi wasallam ìpè kí ló bá àtàlẹ́ ní bá rẹ̀ ìjọ ìjọ mọ́ndé kí ló bá àtàlẹ́ ní bá ìjọ mọ́ndé ànábì ní ọjọ́ mọ́ndé òun náà ní ọjọ́ tó bí wọ́n ní àjẹ́kí àdìsí sallallahu alaihi wasallam anabi sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà fúnra rẹ̀ gan ó mọ pàtàkì ọjọ́ tí wọ́n bí tòtí ló fà á tó ìgbà wà ní mọ̀gbàrà tó lọ́sọ̀tì ànábì táwa ní máa ń ṣe ayẹyẹ ọjọ́ ẹ̀dá kan ẹ̀wọ̀n tó jọra wọn. anabi sọ̀rọ̀ àwọn ayẹyẹ ọ̀sán làwọn olóòtú fún àtúntò mọ́jẹ̀ náà bí òun fi gbà rẹ̀ táwa tẹ̀lé súnà anabi sọ̀rọ̀ àwọn ayẹyẹ ọ̀sán làwọn pẹ̀lú ọ̀sán sọ̀rọ̀ àwọn ayẹyẹ ọ̀sán sọ̀rọ̀ òun náà ní àmọ̀ sẹ́kìnì àmọ̀ gbàrú ọjọ́ mọ́lẹ̀ wọn náà ló fà á rí pé ọjọ́ mọ́tè àwọn inú àwọn súnà yìí tó yẹ pé sẹ́yìn máa ń gbà yóò máa gbà ládàá lórí kó tẹ̀lé àti sọ̀rọ̀ láwọn àwọn ọ̀sán náà àwọn mọ́ndé tá a sọ yìí pé wá sí mọ́ndé ọlọ́dún ẹgbẹ́ èrè pé ìjọ mọ́ndé tá a ti dáwẹ̀ sí mọ́ndé kan lọ́dún ni lẹ́gbẹ̀rún àmọ̀ pé àti sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ́dá fi tẹ̀lé ní ní má ti ọjọ́ náà tí ànẹ́bí sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀dá ṣe bí àwẹ̀ ànẹ́bí gba ọjọ́ mọ́ndé táwọn ọba ló tẹ̀lé ànẹ́bí bẹ́ẹ̀ jọ ni a máa gbà rẹ lọ́jọ́ mọ́ndé tó jẹ́ pé òun náà ni mọ́ká gbogbo náà gbogbo àwọn àlùsùn náà ọjọ́ máa wọ́n máa ti fi wọn a máa gbà rẹ lọ́jọ́ mọ́ndé gbogbo àwọn ọ̀gá tá à ń sọ yìí olóyìn ní súnà àwọn oníkíyà ní ìjọ mọ́ndé rẹ̀ ní wọ́n bá rẹ̀ kò nípa yóò ní wọn la yóò ní wọn la kẹ́yìn wá fún aláwọ̀ ní ti wá gbà lọ́jọ́ méje tó ti jẹ kẹ́lẹ́mì tó ti jẹ kánfún gbogbo ọjọ́ tó láti yóò gbà tó bá ti jẹ àgbo àmọ́ tó kàn gbà rẹ̀ torí pé ìjọ mọ́ndé ìjọba ní tòmá rẹ̀ sílá ká gbà rẹ̀ ọmọ ìpè gbà. kọ́dẹ̀ ẹlòmíì ẹ̀kú máa rí ẹlòmíì yóò tún máa rí bíi pé ẹni tí bá tún gbà á bìbì àwọn àwọn pọ̀ ní ìyálé tó tó bá sọ ní àwọn onídíjà tó bá sọ nípa àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ ní máa rí àwọn ọmọ sọ nípa àwọn onídíjà tó bá jẹ́ pé àwọn àdáyà ìtọ́sí ní ẹ̀sìn tó wà lọ́dẹ jẹ́ súnà ní ẹ̀mí wọn jẹ́ ìmú sàkó mẹ́. pẹ̀lú mú nígbà tó sọ̀rọ̀ àwọn ọ̀sán làwọn tó wà lọ́dẹ jẹ́ súnà àwọn àdìsálàmà sí ẹ̀sìn òwòye nítorí pé kí ni àdájọ́ rẹ̀ gangan mọ́ rẹ̀ òun náà ti fi ọkọ̀ àwọn láti máa fi ìrìnà yìí ìdí wọn mẹ́tẹ̀ẹ́ lílà àti ẹ̀sọ̀ bá wa ẹ̀wọ̀n sàdá nínú àwọn àdìsá tó máa mú wa tọ́jú máa sọ pé ẹ̀rí ni bá wọn ti pé ọjọ́ ọjọ́ àdájọ́ sọ̀rọ̀ àwọn ẹ̀wọ̀n sàdá ìyẹn lè máa ta iye rẹ̀ òun náà ni àdìsó wa nínú sọ̀rọ̀ nínú àdìsá àbúrà ọ̀gbìn ọ̀làwọ̀ àìmọ̀ àbúrà àbúrà tó nígbà tí àdájọ́ sọ̀rọ̀ àwọn ẹ̀wọ̀n sàdá gbé ìgbàdínà àlejò wa bá kan kí ni ọjọ́ òun wọlé yọmú àtùwọ̀ òun náà ní ọjọ́ kẹwàá nínú oṣù haram àníta abẹ́ ìlú ọ̀rọ̀ bíà òun ní ọjọ́ yìí tẹ̀mú tí ó tẹ̀mú ń bá wọn bẹ́ẹ̀ wọ́n wá ní ọjọ́ yìí òun náà ní ọjọ́ tí ọlọ́wọ́ bá àlejò ọlá tó gba àǹfààní ìfọ̀ lọ́wọ́ fìlàwọ̀ òun náà lọ́wọ́ bá àlejò ọlá sànú àwọn kó lọ́wọ́ fìlàwọ̀ làwọn wọn bí ń gba àwọn ẹ̀rọ àwọn títí ní làwọn gbé kọ́lọ̀ ọba àlejò ọlá àwọn náà wọn náà ah, ọ̀dà tó bá ti bá fún àǹfààní ìfọ̀ ayé pé ọjọ́ tí ọlọ́wọ́ bá àlejò ọlá bí ànábì náà tó àjẹ́ pé ó yẹ káwọn mú ọjọ́ òun káwọn pàtàkì rẹ̀ káwọn wá sí káwọn wá ní ti ayé kéde máwẹ̀ yọ kéde tó ṣe ìdílé àwẹ̀ yẹ mú tẹ̀lé àwẹ̀ làwọn àbí ìtọ́ ayé òní wọ́n mú tọ́lá àbí ìgbẹ́ fọlọ́ ọba àdìgbẹ́lá ó ti ṣe pé ìjọ àdìgbù òun ẹ̀yìn mú tẹ̀lé sọ pé ẹ̀mí ìgbẹ́ fọlọ́ ọba àdìgbẹ́lá ó ti kó láàrin ìtọ́lá àwẹ̀ ìtọ́lá òyìnbó la máa pín ẹbí lókù káàbò tí máa kò rí ẹ̀yìn ká máa gbóná àti lọ́wọ́ àwọn èèyàn káàbò gba owó donation mọ́sáàtì lọ́dọọdún wọ́n abẹ́kọ́ mọ́sáàtì lọ́dún ẹ̀sìn ní mọ́sáàtì ẹ̀sìn náà sọ̀rọ̀ ẹ̀sìn ọkùnrin ní ìtòlí ó ní ọdọọdún ní máa ń fẹ́ àkòwé mòlídì kò sí ti mòlídì yóò kà yóò ha kò yẹ káàkiri tó pé máa bó já pé yóò gba àpò yóò ẹ máa wọ ijó ni ijó ni ọ̀sọ̀ ní bọ̀ yóò kà fún yóò ha kò yẹ ẹ̀ka wá tà ní ìjẹ̀jà àtẹ̀lẹ̀ ti ẹ̀kọ́ sí ni mọ̀lì yìí wọn ẹgbẹ́ ìtòkó bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ láti jẹ́ òun ó ní òkè àpò lọ́dọ̀ wọn tó sọ sọ bá tó ẹ̀wọ̀n kàwá ṣé ìfẹ́ tòlílẹ yìí ó ń túmọ̀ pé ọjọ́ bí àtẹ̀sán wà wà ní ọ̀sẹ̀lá àti gbogbo ẹ̀ níkẹ́yìn tí wọ́n bá lè mú wá nígbà àwọn torí ẹ̀ àtúnjọ́ bí àtẹ̀sán wà wà ní ọ̀sẹ̀lá òfin ìtòlè wọlé tòtí ìtòlè wọlé ó pàṣẹ òfin ìtòlè wọlé òun náà ní pé kí gbogbo ẹ̀ tẹ́ bá mú wá kìí tẹ̀ ẹ̀ tó tẹ̀lé dé lónìí ẹ̀rí ti fẹ́ pẹ́ ní láti gba àpò ìpọ́jà tó wáyé tó àìwá gbọ́ ẹ̀rí ẹyẹ láti máa ṣe àdáda eléyìí tó á bẹ̀rẹ̀ wọn ní pẹ̀lú làákàyè ẹ̀yìn tẹ̀lé gbọ́ yẹn inú ọgbọ́n wo lẹ ní inú ọmọ wo lẹ ní inú ẹ̀sìn tẹ̀lé gbọ́ yé táwọn tó kọjá lọ sínú wa gbọ́ yé àkóyè má tẹ̀síwájú náà wọ́n wà lọ́sọ̀rọ̀ láwọn ìwọ́lẹ̀ fún wọ́n ti sáré fún mi náà nítorí lẹ́sìn náà wọ́n lè ráyè wọn kọ́ يحتجون بآيات كثيرة من الآيات القرآنية على جواز احتفاله بالمولد النبوي وكذلك هناك أمور هناك أدلة عقلية يعني في عقولهم التي تبرر الاحتفال بالمولد النبوي كما زعموا ولذلك عباد الله أنهم يقولون بأن الاحتفال بالمولد النبوي صلى الله عليه وسلم ينبئ عن محبته صلى الله عليه وسلم ولذلك من لم يحتفل بالقول النبوي لم ليس من مشرك النبي صلى الله عليه وسلم وهذا دليل باطل لأن الصحابة رضوان الله عليهم لم يحتفلوا بهذا الاحتفال ومع ذلك ليس هناك أحد من الناس يفوقه في محبة النبي صلى الله عليه وسلم ومن شبهاتهم عباد الله أنهم يقولون بأنهم يدرسون سيرة النبي صلى الله عليه وسلم ويخبرون الناس آه، عن حياة النبي صلى الله عليه وسلم في جلسات الاحتفال بموت النبي صلى الله عليه وسلم وقالوا وبذلك يعرف الناس آه، قدر النبي صلى الله عليه وسلم وشرفه وهذا أيضا يعني ليس فيه دليل لأن حياة النبي صلى الله عليه وسلم حياة تستحق الدراسة في كل يوم وليس مرة في كل سنة بل إذا جلسوا لمدة ساعة أو ساعتين كيف سيحيطون بحياة النبي صلى الله عليه وسلم من ولادته حتى وفاته وهذا أيضا ليس لهم بل عليهم واعلموا عباد الله أنهم يحتجون بفتاوى بعض العلماء آه، أنهم أجازوا الاحتفال قول النبي صلى الله عليه وسلم وهذا أيضا ليس فيه الدليل ليس فيه حجة لا يحتج بأقوال العلماء وإنما يحتج يحتج بأدلة على أقوال العلماء ẹ̀yẹ́ ní sọ́mọ́ ọba ìṣọ́lá àtúpẹ́fọ́lọ́ àtúrọ̀ tí a ti fún àlejò àmúṣe ọba wa ìlú sẹ́lẹ̀m àlejò tí ọlọ́run sọ́mọ́ sọ́mọ́ ọba tẹ̀lé nínú àlàyé tí a ti fúnra wa òun náà ni pé àwọn ní àdádálẹ̀ mẹ́rin wọn a máa mú ẹ̀rí oríṣiríṣi wá látara pé náà àwọn fi ṣe ọjọ́ bí àdájọ́ sọ́mọ́ wa ìlú sẹ́lẹ̀m nínú àwọn ìlú máa mú wa wọ́n ní ìtọ́jú ọ̀bí ànábì yìí wọ́n ní àpẹẹrẹ ní pípé ìrẹsì ànábì èyí ó máa pé ìrẹsì ànábì ọ̀la wà lóṣù sẹ́dá ọ̀la ìrẹsì ànábì tó àlàyé lẹ́yìn àlàyé tí ò wọlé ni nítorí pé ìdá ànábì ọ̀la wà àwọn àlàyé ànábì kò sẹ́ni tó ní ìkànnì ọ̀la wà lóṣù sẹ́dá tó tó àbúbá òsèntólíkà àdáyé sọláwà àdókòsálà àtúntò Umar òsèntólíkà àdáyé sọláwà àdókòsálà àtúntò Usman àtúntò Ali àtúntò gbàrà Sahaba òsèntólíkà àdáyé sọláwà àdókòsálà àtúntò Aisha àti gbàrà yàwó àdáyé gbogbo Aisha tẹ̀lé ní tó léyé ogójì ọdún lẹ́yìn wàtá àdáyé sọláwà àdókòsálà àtúntò gbà tó Aisha wà lórí ọjọ́ kan níjà ọmọ mi àdáyé sọláwà àdókòsálà àtúntò jáde láyé ẹ̀yí ká máa ti ọjọ́ òbí rẹ̀ ìdákùn tẹ́wò làwọn fẹ́ wá ní táwọn àtúntò àti sọláwà àdókòsálà àtúntò ṣàwọlé yìí lọ táwọn wá níjà àdáyé sọláwà àdókòsálà àtúntò jáde àti ká máa tẹ́kẹ́ ní akárí wa ní Sallallahu Alaihi Wasallam. àdẹ́sí sọ̀rọ̀ àwọn àdó sẹ́lá ká máa sàbójú tó súnà àdẹ́sí sọ̀rọ̀ àwọn àdó sẹ́lá ká máa gbé súnà àdẹ́sí sọ̀rọ̀ àwọn àdó sẹ́lá ga ká sì máa fẹ́ràn súnà àdẹ́sí eléyìí yóò máa túmọ̀ pé afẹ́ràn àdẹ́sí sọ̀rọ̀ àwọn àdó sẹ́lá àmọ́ ká máa sako ìlànà àdẹ́sí sọ̀rọ̀ àwọn àdó sẹ́lá ká máa rí wa ní ti súnà àdẹ́sí sọ̀rọ̀ àwọn àdó sẹ́lá ká máa kórìíra súnà àdẹ́sí ká ti jẹ́ àrùn súnà ká mọ́ bẹ́ẹ̀ rí lójú síbẹ̀síbẹ̀ náà ká wá máa pàdé mọ́ra wípé àwọn alájíṣẹ́ àdẹ́sí jù àtẹni tí wọ́n ti máa ń fún ọjà ní sọ̀bá wa lọ sọ́dá òun náà lọ́ta ànábì eléyìí nǹkan tó takò náà káyé ni tá a bá fẹ́ràn yàn ẹni tá a fẹ́ràn àwọn máa kọ́ sílẹ̀ ni tá a bá fẹ́ràn yàn ẹni tá a fẹ́ràn àwọn máa fẹ́ ká jọ ni tó àìlẹ́jọ ànábì ní ìmúra síga àwọn tó ti mú ìdí ìdí fún olùdó ànábì àwọn tó ń sọjọ́ bí ẹ̀rẹ́ lómi ẹ̀ tó jẹ́ déwà lẹ́tọ́jẹ́ lẹ́yìn wọn yóò bá ń pa ìbáyìí tó máa jẹ́ bí tó bẹ̀rẹ̀ ẹ máa wò pé àbúfin lélẹ́ ìdá àbọ́kùnrin tí ànábì sallallahu alaihi wasallam tó bẹ́ẹ̀ tọ́jú ọ̀bí rẹ̀ tí ànábì máa ń kó ohun rẹ̀ kó mi máa àwọn àwọn orúkọ rẹ̀ ẹ̀ẹ́dì ẹlòmíì tó bá wọ́n tó báyìí yóò máa bá lọ́rẹ̀ wọ́lẹ̀ yóò máa bá lọ́rẹ̀ bálẹ̀ ní obìnrin ní ọkùnrin òun náà dúró sórí ọbẹ̀ àti sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ yìí ìjọba àti sallallahu alaihi wasallam ti máa múra gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní síyàwó ẹ̀ tó gba ìlà àpá àlàyé yìí tètè ìbámu tó síyàwó yàrá ní sọ̀rọ̀ àwọn àlejò sẹ́la àwọn wọ́n gbọ́ rẹ̀ ó jà nẹ́bí àwọn ìyàwó rẹ̀ ó jà àwọn ìyàwó ànẹ́bí ẹ̀dá kò sí ànẹ́bí wá ní ẹ̀dẹ́ máa pariwo. èmi àwọn tó máa ń sọpá àwọn fọ́lọ̀ àwọn àbá kan tó máa ń tẹ̀lé àwọn àbá kan wọ́n máa ń wá táwọn àbá yẹn ṣe táwọn òbíjọ wọn látara ẹsẹ̀ wọn àwọn mọ̀tàbí ni wọ́n ló wù mọ̀tàbí tó jẹ́ pé wọ́n máa ń lo òun yẹn tó ní kí àwọn àbá wa yé àbí ìtẹ̀lé àbá wa wọ́n ní àwọn ìlú máa ń bá adé ti fún wa tẹ̀bálẹ́ lómi tó bá wọ fìlà àdúgbò yóò tún wá dé àfìlà wáìtì kan inú rẹ̀ yóò rà máa ń yóò tún bá ní kílé tó dé yóò dá òfin jọ sí wàá dà torí kó fẹ́ràn àfa rẹ̀ ni òun náà ti di òkúrú àwọn bàbá mu tí wọ́n dábàá wá ló fẹ́ràn lẹ́sọ̀ bá wà lọ́sọ̀lá tó sọ ìdá àkọ́kọ́ fi pàlára rẹ̀ òun náà ti fẹ́ kárí ìmúra rẹ̀ káwá ní àyè ah, tó múra báyìí òun náà ti fi jọ èyí tó ti báyìí àná torí wá ti pé ló wá di bí wọ́n ti kó bí wọ́n ti owó yóò ní bí owó ti wọnú àpò wọn ó ti di bí wọ́n ti rí nǹkan fálá ìbẹ̀rù ọ̀tún wa máa pàtó mára yá àfẹ́ ànábì àìsí ànábì ọ̀bá wa lọ́sọ́ láwọn sọ̀rọ̀ àti ìdílé àwọn tó dá mọ̀ nídìí ilẹ̀ wọ́n fẹ́ fi jẹ̀ ìlú ni àwọn tó dá mọ̀ nídìí ilẹ̀ mo rò pé báwọn fẹ́ ànábì ọ̀bá wa lọ́sọ̀rọ̀ ẹwà ọjọ́ wa lónìí tó wá jẹ́ pé mọ̀ nídìí tá a sọ tí kó wà lẹ́yìn kó wà lẹ́yìn tá a bá tẹ̀ wá nígbà wọlé kó wà lẹ́yìn ni ṣe kí ẹ̀ka òṣèlú ẹ̀kọ́ jẹ́ gbogbo òṣèlú ìmọ̀ láti ní káàkiri palẹ̀ máa kó sọ lórí bọ̀ ẹ wá wọlé wòlíì òní tán ní òní kó ṣe bá ti dé nìkan máa wò tọ́ba ti wòlíì ìdádúgbò kan lónìí tọ́ba ti lọ́la tọ́ba ti lọ́la ọ̀sẹ̀ níbọ̀ wòlíì ìdádúgbò mi tọ́ba ti dùn kan lónìí lóṣù ti dùn mí lọ́sẹ̀ lọ́sẹ̀ níbọ̀ ẹ lápẹjá béèrè lọ́wọ́ ara wa láti ta ti sọ níléyà tàbá sọ níléyà ti lọ rí ìyá àdúgbò àtúntẹ́ẹ̀dì péjọba ìlọ láti sọ pé àwọn níléyà ti gàmbá yìí ìjọba yìí àdúgbò pẹ̀lú ìjọba yìí ìdílé ìgbìmọ̀ tó gbogbo àwọn kọlá yìí àdájá rẹ̀ lásán ìkòfin mẹ́rin ìlú wà mẹ́sì yóò wà uniform ìlú wọn fi máa wà ní nǹkan Islam máa ní sẹ́yà yìí náà ni wọ́n mọ̀ sí lamẹ́ríkà òun náà ni wọ́n mọ̀ sí yúróòpù náà ni wọ́n mọ̀ sí gbàgbà ẹ̀ka kiri so ilé yìí ó túmọ̀ pé kí kò sí nínú ẹ̀sìn wọ́n wà mẹ́sì ní gbogbo alára àpapọ̀ lórí ẹ̀ nínú nǹkan tí wọ́n tún máa ń dì ọ̀ma lọ́sọ̀ fún àwọn sọ́jọ́ bí àti sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ làwọn wọ́n ní àgbẹ̀ àwọn ṣe bẹ́ẹ̀ àmọ́ sọ síra àti àlẹ́ ìsọ̀lá wa lọ́sọ̀lá àmọ́ sọ bá ní ìdè lọ ayé àmọ́ sọ ogun tá àlẹ́ ìjà káwọn yóò bá fi mọ pàtàkì àlẹ́ ìsọ̀lá àti ìmọ̀ ní ilẹ̀ ẹ wá bẹ̀ lọ pé káwọn sọ káwọn sí àlẹ́ ìsọ̀lá wa lọ́sọ̀lá ṣé nǹkan tá yóò wó sọ láàrin wákàtí méjì wákàtí àlẹ́ ìsọ̀lá tẹbi ìtànẹ́bí sọ̀rọ̀ àlẹ́ òṣèlá lọ́tọ́ ẹ̀mí ọmọ akọ́ ni ní gbogbo ọba kí ọmọ akọ́ ọba ní bó làrẹ́bí ti láyé bó làrẹ́bí ti gbáyé bó làrẹ́bí ti tẹ̀sí gbogbo àwọn ọmọ láyé èyí ó máa kọ́ ní gbogbo pé táyé ẹ̀ṣẹ́ òbí jáde láyé lẹ́yìn tí ọjọ́ kan òun náà mú láti wá sọ pé kí ni abẹ́kọ́ ìtàkàlẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ ṣẹ̀báyé ogun afúnlájú súnà àlẹ́sọ̀ súnà àlẹ́sọ̀ wà ọ̀dájú sí súnà àlẹ́sọ̀ wà ọ̀rẹ́ sọ̀rọ̀ gbogbo tí ẹ̀mí ti tẹ ẹlẹ́kọ̀ọ́ ìjọ sí lọ́dọọdún òun náà ni wọ́n máa ń tẹ́lẹ̀ gbogbo gbà ìbomi lọ́sọ̀ọ̀sẹ̀ òun wọ́n kọ́ sí àlẹ́sọ̀ wà ọ̀rẹ́ sọ̀rọ̀ tí àwọn tí ò ni wọ́n máa sọ àwọn nǹkan tí ó tẹ̀lé sáà nẹ́bí àwọn nǹkan tí ó tẹ̀lé sáà nẹ́bí sọ̀rọ̀ àwọn ẹ̀lẹ́wọ̀n sáà kò ní jẹ́ òun náà ni wọ́n máa fi àlẹ́bí ibi àwọn àkójọpọ̀ tí wọ́n máa sọ yìí bí kan nígbà tó dé ànábì sallallahu alaihi wasallam wọ́n ti lé ìdúró fún wáyé nígbà tó dé ànábì sallallahu alaihi wasallam wọ́n wé láwà ní fún mi nígbà tó dé ànábì sallallahu alaihi wasallam wọ́n ti dábẹ́ fún mi kò sí sọ́jú onímọ̀ wí lẹ́yìn ìdíjì ni wọ́n ti gbẹ̀rù nígbà tó dé ànábì sallallahu alaihi wasallam ẹ̀dá kò lè wá inú ẹ̀ kò sí kankan lẹ́yìn ìlà kọ́lẹ̀ pé wọ́n bí ànábì wọ́n dábẹ́ fún wọ́n lé ìdúró fún ànábì wọ́n bá àwọn tó mọ̀ bí wọ́n yà lẹ́bí kọ́lá ìròyìn ọlọ́ọ̀bá àdéjọ́ láti wòlíì tí wọ́n láwọn ṣe wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ bí wọ́n mọ̀ bí bá àdéjọ́ láwọn ṣe lọ́wọ́ sábà ń ṣe wọ́n ní kò sí mòlíì tí wọ́n ṣe ní òní kábúdà tí wọ́n ti kàmúlà ẹ̀ẹ́dẹ́gbẹ̀mọ́lá ìfẹ́lẹ́ ọ̀sẹ̀ yìí tẹ́ bá kàmúlà yìí ẹni bá mọ̀tún ẹ̀ dáadáa ẹ̀ẹ́dì pé àwọn òyìn ọlọ́ọ̀bà àti ìjọba pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi pàṣẹ ìṣọ̀lá wà lóhùn sọ̀lá wọ́n ní wọ́n ní kàmí ẹ̀ẹ́dì ìdúyà ọ̀dọ̀ọ̀dà wọ́n ní torí wọ́n nínú màtẹ́bí sọ̀lá wà lóhùn sọ̀lá òun náà ní kíni wọ́n ní òun náà ní ayé àtàkìyàmà وإن من جوده الدنيا وتوقعين وراء النبي هنا لا يدى القيامة ومن علمه وإن من علمه علم اللون nínú màá náà sọ̀rọ̀ àwọn ayọ̀ sẹ́la òun náà gbogbo ìmọ̀ sí láwùjọ àti kọ́lá ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àti kọ́lá kan gbogbo kan tí wọ́n bá tá wọ́n ní díẹ̀ nínú màá náà bì tó owó náà wọ́n báyìí tí ó yọ ọ́ yìí àbí ó yà nẹ́bì níbẹ̀ tí ẹ̀nà níbẹ̀ ó tún máa fi àná sọ̀rọ̀ àwọn ayọ̀ sẹ́la wọn láni wá gbà wọn láni wá gbà yá wọn gbogbo àwọn kan àdébí wa lé wa kó bí nǹkan máa pa àtàlí papọ̀ mọ́nà ọba àdìjọ́lá ìmọ̀ ìfẹ́sọ̀ ọlọ́run ọba àdìjọ́lá fún ẹ̀dá mi sáàbí wa lé wa kó bẹ́ẹ̀ nù àtún wa ń dá wa padà sílẹ̀ látara kí ni látara bí aláàbẹ̀jọ́ bí àtẹ̀lé sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sàlám ní ìgbẹ̀yìn nínú àwọn ọ̀dọ́ tó máa ń gbára lé òun náà ni pé wọ́n ní àwọn yà wà fà tó yẹ pé àwọn afá súnà láti ní wá àwọn alùsùn náà ti gbàgbé àfá ni wá àwọn ni wọ́n sọ pé kéèyàn bá ti lè kórìí àmẹ́lì kò sí láyé ilẹ̀ wọ́n ní àfá wa ní hajar alàǹfààní àfá wa àtúnyóòbí pàṣẹ ọmọ wa wọ́n ní wọ́n sọ pé ẹ̀rí ìsìn òtàkàrà sòrí ti bá sọ tí nínú hajj bá sọ èyí onímọ̀ ni wọ́n wọ́n ṣe gbìyànjú wọ́n ìgbà ṣe iṣẹ́ tí wọ́n ṣe èyí olùkọ́ tó jù wọ́n lọ nínú àwọn olùmọ̀ nínú àwọn tàbí àtẹ́lì àtàwọn wálé àwọn tàbí àtẹ́lì àtàwọn afá àti tàwájú wọn òtẹ́lì kan tó sọ pé ó lẹ́tọ̀ọ́ bí àwọn tìwọ́n ni ẹ wá lọ lè wo ọ̀rọ̀ inú hajj tí wọ́n sọ inú hajj sọ bẹ́ẹ̀ inú hajj rahima wùbá nígbà tí wọ́n tẹ̀lé pamọ́ sí lọ́dọ̀ rẹ̀ kí ni inú hajj fi lè lọ́rọ̀ ó ní inú afla àìsífà ìgbọ́n ìdábàá wí sí yàrá ó ní ìpìlẹ̀ káwọn ọmọdé ọ̀sẹ̀ àtẹ́bí tẹ̀lé mu ó ní bídíà ni ó ní kò sẹ́yìn kan náà àwọn sábà tó ti kọjá tó ti di tó ti ọ̀la ẹ̀rí ìtò wa òun kan gbọ́dọ̀ ẹ̀sìn ìdájọ́ lé ara rẹ̀ kókò tí wọ́n sọ lẹ́yìn rẹ̀ pé bọ̀tà bá wò ó ti pé èèyàn tàbí ń fi ìdùnnú hàn ìwé ìwúlò mọ́ nítorí pé kí ni tó kóun fẹ́ sọ pé ìpìlẹ̀ rẹ̀ bídíà ni nítorí dáhùn pé bídíà ni kí á bá wọn ti di láwọn ìdàgbọ́ ara wa èèyàn ní wọ́n náà fòyún bí tóun náà sọ nípa rẹ̀ wípé ẹ̀yà lè ṣe ìdíkùdù bí náà sọ òun náà ní pé ẹ̀tọ́ bá tẹ bá tẹ bá ní ẹ̀tẹ́ ń ṣe ẹlẹ́yìn jọ tàwọn bá ní ìsọ̀rí kó má ju ọjọ́ kan lọ ìdẹ́ ìgbà tẹ́ bẹ́ẹ̀ tó má ti pé ẹ má ti kéde ẹ kà fà á ẹ ti kéde títí tòun ti náà gbé ẹ̀dá ti kéde láti sọnù tọ̀pọ̀ tòun ti bẹ́ẹ̀ náà gbogbo òun ti bẹ́ẹ̀ kó sọ̀tọ̀ yìí nígbà tí ọba ti tẹ́ inú ẹ̀sìn tí tọ́wọ́ sọ fún wa ọlọ́run máa yí sàdá ti ṣe yìí ọ̀dọ́ ìjọba ni ọ̀rọ̀ tó yìí tẹ́ nínú hajj àwọn ibáyì àbábá ibáyì ọlọ́run bá nígbà láti ẹja apá àtọ́dọ̀ ọlọ́run ẹja apá àtọ́dọ̀ àti ìtọ̀wá wà ní ìsàlám kó láti ẹja apá àtọ́dọ̀ ọlọ́run ájá apá àtọ́dọ̀ sínú àlùkùrán ọlọ́run bá nígbà láti fún àná àlùkùrán ó ní wọ́n máa dá fún ọ̀rọ̀ sínú fọ́fọ́fọ́ wọ́n máa dá fún àyè fọ́fọ́fọ́ ó ní sáà nígbà mú wá fi ẹgbà tó bá ní ẹkú òní ẹ ẹbí kí ni ẹ jìnà sí nínú sáà ní wá fún wa òun àti pọ́sí kí ni wọ́n ká jọ ọmọ tó náà nínú sáà ní wá fún wa òun àti ká sí kí ni ká sí bíyà ọjọ́ bí àná yìí kò sí àpẹnubẹ́ bíyà ni ìṣúná táwọn ẹni mú wá fún wa òun náà ní pé gbogbo bíjà pátápátá àánú ni kò sí bíjà tó dáa nínú ọ̀rọ̀ àmì sọ̀rọ̀ àwọn tó lórí adé lọ́la rà tàbá wọn tẹ̀sẹ̀ láti sọ̀rọ̀ àwọn ayọ̀ sẹ́lá tàbá ẹ̀dá ìdájọ́ bá tọ́lọ̀ rẹ̀ àwọn adọ́wọ̀ bá sínú àgbà rẹ̀ àdàpà tọ́lọ̀ tó sínú àmì sọ̀rọ̀ àwọn ayọ̀ sẹ́lá àdàpà lọ sọ́dọ̀ àwọn sàhábà ìwádọ́gba àlẹ́ yìí àtàwọn tí wọ́n wá lẹ́yìn àtàwọn tó wá lẹ́yìn wọn gbogbo wọn pátápátá ni wọ́n gbà ètò kò sí jẹ́ pọ̀ nínú ìfihàn ẹ̀sìn ìlànà tó látara délé tálọ̀ lè mà ní pé nǹkan méjì òun náà ní inú sọ́tún fi tàn ọ̀pọ̀lọpọ̀ yẹn láwùjọ òun náà ní inú rẹ òun náà ní àníyàn dáadáa dá àníyàn wá dáa tàbí ṣe ọkàn wá dáa ìdá àtẹ́bí là ní tó gbogbo nǹkan yìí kò tó mú yàn lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdéjọ́lá láti gbà gbára lórí sí yẹn ṣe àbí ká tún ṣe kí ni àbí fi jọ tàjẹ́rì túláàsì lẹ́yìn ìgbà àníyàn rẹ bá dáa tán túláàsì ká rí mọ̀tàbà àtòwọ́tò kí iṣẹ́ rẹ tó bẹ́ẹ̀ ṣeun kó wá sí kíni kó jọta àtẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ báyìí ẹ̀yàn bá dáa nǹkan mi lọ iṣẹ́ yìí bá ti jọta àtẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ èèyàn kàn ti wàhálà ráńtá yóò yóò ti kíni yóò ju wẹ́ẹ̀ tẹ̀lé lọ́wọ́ ọba àdìgbọ́lá yóò ju lẹ́tọ̀ níyà nítorí eré kábàmọ́pá fẹ́ àtẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ lóòótọ́ èyí ti ayẹyẹ sáà bí òmùmí parẹ́ òun àlá ń ṣe fẹ́ àtàlẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ ẹ̀yẹ ká fẹ́ àtàlẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ níbi gbogbo ògbésí ayé wa níbi gbogbo tẹ́lá tó fẹ́ẹ́ lórí mọ́tàlá ti dáa tó fi kéwì báyìí lóṣẹ̀ bọ́ wí ẹ̀lọ́ orí tí láti sọ̀rọ̀ àgbọ̀n yìí báyìí ti wí mi ìdí ó sọ fún ọ náà nílé wá báwọn bàbá wa ti kéwì àwọn bàbá àtàná àwọn bàbá ti jẹta akéwì pẹ̀lú wọn kò sẹ́ni tó sọ fún abáwọn kò sí wẹ́lẹ́ yìí tó bá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 اللهم ربنا إننا سمعنا وناديا لهذه الإيمان الآن ونزلت فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم انصر الإسلام والمسلمين وأذل شرك المشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم